èjìgbàgà babaláwo àjà ló ṣẹ́fáfàjà mọ́rú wẹ́rẹ́rẹ́ mọ́sùn wẹ́rẹ́rẹ́ adé afọ́ṣùgàgà tó kọ́mọ tiẹ̀ sátàrí kò pẹ́ kò jìnnà ká bá ní níjẹ̀bú tó mọ́. àròsọ wo ké kó wọlé onílù ráyè mọ. kí ni mo ṣe. ẹ tún wá ń sọ̀rọ̀ ẹ láwọn èèyàn jó sí pé ẹni kí ọmọ máa ṣiṣẹ́ fà ṣé dandan ni kó máa jẹ́ kú eléku ni tẹ́lẹ̀ ni kó máa gẹ́gẹ́ lẹ́ja ni kí ló dé tẹ́ hmm. ṣé ok tóun bá jẹ sàwámà só ti pọ̀ jù. láàrin mi àti ẹ tí ò sẹ́ni kankan bí sọmọ rẹ ò mọ̀ ń pagun tó ń ṣẹlẹ̀ yìí. ìfadára ẹ̀yin kọ́ lè fọ yá mi ẹ fi yá mi dóògùn ẹ tún fi sògùn àìkú àbẹ́yìn kọ́ nígbà kékeré tẹ́yìn mẹ́mú fìlà irun kọ́ ìlórí ẹ̀dàgbà tẹ́ ẹ parí ṣé kí ẹ sọ pé ẹ fi yá mi dóògùn ẹ fi síngbẹ́rẹ́ sáà ní orí lórí yín fi pa. kó tó wá di pé nǹkan wá bàjẹ́ tán kó tó polúkú mo sùn èmi ti rọ́nà àbáyọ. solution ti wá kẹ́ni sọ wà máa wáyé. tí n bá sọ fún ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó o bá kọ̀tọ̀ náà nígbà alápẹ̀lẹ́ ọ̀sà ọkàn nínú yọ. sọrí ìtọ́ wa sọ yìí ọmọ rẹ nìkan kọ́ ni ó kù ìwọ náà ó kù. ẹ̀jẹ̀ mi kọ̀rọ̀ bẹ́ẹ̀ bá gbẹ́yìn lẹ́mi ẹ̀ kàn gbé kúrú gbàdá. ìlara ò da ọ̀rẹ́ mi máa máa ṣe èyí ìbanilórúkọ jẹ́ ò da àyà mi máa dán wò ó yẹn nìkan ni èmi ráyè láti máa ká mọ́kọ mi. a sá lọ sí kòmọ a dẹ lọ bàdàn ẹja kúkú máa lọ fọ. inú fún mi. a lọ bú bọ́tẹ́. Ah, ah, ah. agbófinró ni wọn rẹ máa gbọ́ òkun fújà sọ̀rọ̀ ní èyí tí ò rẹ̀ sí kan tó máa ṣẹlẹ̀. èmi ni wọ́n ń rajú mọ́ ọbẹ̀ kíjì ò gbé ọ lọ ni. of progress ológun. ọkọ tí mo dẹ̀ ń kìlọ̀ lélẹ́yìí iṣẹ́ òun ò ń ṣiṣẹ́ tó easy kò ń ṣiṣẹ́ kékeré. tí n bá fún un lọ́rùn tí ọ̀la mi máa fàtà pàpọ̀ ẹsẹ̀ tẹ̀wọ́n lẹ́bàá yóò sì máa fọwọ́. kó bẹ́ẹ̀ náà. táwọn tọpọ máa gbáyé òun wàá máa lọ irọ́ wọn jọ máa lọ náà ni. tó bá fẹ́ gbòòtọ́ rọ kó o kú gangan ni mo fẹ́ kó o kú gangan ni o. Hey!